Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. a tún ti dé sójú ìwòran yín gẹ́gẹ́ bí ìṣe wa òní lọ́jọ́ ajé gbogbo alamarajé jẹun Adéjọkẹ́ Bákàrè lórúkọ tèmi ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí torí ètò Ká Sálàyé fún tọ̀sẹ̀ yìí. Adétóhùn Adébọ̀gùn lórúkọ tèmi ẹ káàbọ̀ sórí ètò. Babátúndé Àkàndé lórúkọ mi ẹ káàbọ̀ sórí ètò ní ọjọ́ ajé ajé báyìí ni a máa pè gbogbo wa lẹ́yìn lọ́jọ́ gbogbo. bẹ́ẹ̀ ni o ẹ̀yin èèyàn wa bẹ́ẹ̀ dẹ̀ rí báyìí ní gbogbo ọ̀sẹ̀ tí látìgbà tá a ti bẹ̀rẹ̀ ọdún yìí ẹ̀rí pé adé tó ń ẹ̀rí lórí ètò ó yìí wà lára ìgbádùn ṣe wà lára àwọn lọ́sọdún ni bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ ti wá dé sórí ètò pẹ̀lú wa ní ti òní yìí bóyá díẹ̀ nìyẹn tó wọn fi lọlẹ̀ ní pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ ẹ jẹ́ ká kọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ìjọba ò december mọ́ òpin ọ̀sẹ̀ tó kọjá yìí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ látọ̀dọ̀ adétóhùn afẹ́mọ̀ ni. ó lọ dáadáa kò sí rẹpẹtẹ náà bá ṣe mọ ọdún náà a máa yabo fún gbogbo wa. àmín àmín. a ti wà ní twenty twenty one báyìí gbogbo wa náà là ń gbàdúrà pé kí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà mm. eh, especially ètò jẹ́ ti covid nineteen mm. kó wá sílẹ̀ ká lè rí ìgbésí ayé tó dára fún gbogbo wa àti wípé kí <laughs> ọjà kó máa lọ síwájú gbogbo nǹkan mm. tá a bá ń ṣe kí yàtọ̀ wà níbẹ̀ mo dẹ̀ lérò wípé àwa náà ti ní ìtàwọn òyìnbó ní resolution new year resolution àwọn nǹkan tá a fẹ́ gbé ṣe nínú ọdún yìí pé ká mm-hmm. tẹra mọ́ kí ó lè mm-hmm. ṣe é ṣe àdẹ̀jú ṣe fún wa lórúkọ bàbá. ẹ wọ́n ní kẹ́ ẹ fowó àdúrà lẹ̀ àwọn ti ṣàdúrà ní kẹ́ ẹ fowó àdúrà rẹ̀ ẹ wá lè fi ránṣẹ́ sí iléeṣẹ́ Kaftan ẹ báwo ni òpin ọ̀sẹ̀ lọ́dọ̀ Babátúndé Àkàndé ń tẹ̀. òpin ó dùn ó dùn náà ojú ṣé kó pàwọ́dà ni àbí ara àgbàdo òpin ọ̀sẹ̀ náà lẹ́gbẹ̀ẹ́ wọ orí stúdíò ẹkú powder ọ̀nìkà ọ̀pọ̀lọpọ̀ ọmọdé mi ò rò pé káàfù bẹ́ẹ̀ ni ní àdó tèmi bí òpin ọ̀sẹ̀ ó dùn òní gbọngbọnú gẹ́gẹ́ bí ìṣe wa oníjọ sátidé ṣe mọ́ra farabalẹ̀ ní tí mo sinmi ṣùgbọ́n jọ friday agbégbádùn jáde ṣe rọrọ̀ tí gbádùn tàgbé jáde jọ friday yẹn à ń gbé bọ̀ lórí ètò bóyá lọ́sẹ̀ tó ń bọ̀ a fẹ́ wòye ohun tó máa ṣẹlẹ̀ ní friday yìí a fẹ́ wòye tó ṣẹlẹ̀ ká tó wá mọ̀ bóyá a máa gbé wá fún yín lọ́sẹ̀ tó ń bọ̀ ní ti ìgbádùn òpin ọ̀sẹ̀ ni o nítorí pé àwọn èèyàn wa wọn ti kàn sí gbòòrò gẹ́gẹ́ bí ìṣe wọn. ẹ a tún wá ń fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba gẹ́gẹ́ bí adé tó ń ṣe sọ wípé ọdún yẹn á yabo fún gbogbo wa ó dàbò ti ń yabo ó tẹ̀ ti yabo ní kíkó ti ń yabo nítorí pé òní àwọn iléèwé ọmọ iléèwé wọn padà sí ilé ẹ̀kọ́ bó ti jẹ́ pé kì í ṣe gbogbo ìpínlẹ̀ ló padà sílé ẹ̀kọ́ ṣùgbọ́n ní ti ìpínlẹ̀ èkó ni a lè sọ ti èkó a lè sọ ti ọ̀ṣun a lè sọ ti ẹ̀yìn ògùn nígbà mo ti ń bọ̀ láàárọ̀ ìmúra àwọn iléèwé kan wọn jẹ́ kí ọmọ kéékèèké iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ wọn jẹ́ kán wọlé ó dà bíi pé n tó fà á ni pé wọn lo kíní ìbòmù náà fi jẹ́ kán wọlé ẹ̀yin òbí wọn ní kẹ́ mójútó àárín pé tẹ́ bá tẹ lọ iléèwé ìbòmù ó yẹ kó wà ń bẹ̀ ṣùgbọ́n ìpínlẹ̀ Ẹdó à nílè sọ púpọ̀ ìpínlẹ̀ Edo àti Kaduna wọn láwọn wọn náà ti wọ eh, Edo tiẹ̀ ní bóyá February ṣùgbọ́n Kaduna ó ní hmm, àwọn ò tí ì lè sọ rárá kì í dẹ̀ ṣe pé bóyá iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àbí girama gbogbo ẹ̀ ni dédé yunifásitì náà láwọn ò fààyè gbà láti wọlé láwọ́ tá a wà yìí ẹ̀yin aráalé báwo ló ṣe rí ẹ̀yin òbí tọmọ yín ti wọlé ní ìpínlẹ̀ tọmọ yín ti wọlé ẹ láǹfààní láti pèkẹ́ bá wa dá sí báwo ló ṣe ń lọ ládùúgbò yín o oh nine one three two one seven six eight two six tàbí o oh eight one one five eight three o oh two eight eight tẹ́ bá ti pè ẹ yí ẹ̀rọ amóhùnmáwòrán yín sílẹ̀ ìyẹn kìíní ìkejì ẹjọ́ nítorí ọlọ́run ẹ bá dá sí ní ṣókí nítorí pé àkókò kò bá wa ṣọ̀rẹ́ kò jù bẹ́ẹ̀ ẹ dárúkọ yín àti ibi tẹ́ ẹ ti pè kẹ́ wá sọ ní tí ẹ fẹ́ sọ lórí ètò ní ti tòní ètò bẹ́ẹ̀ ni pé ní ọjọ́ ìjọ eh, eh, capital sọ ti ìjọ Friday àwọn àjọ NIMC àwọn iléeṣẹ́ tó ń forúkọ sílẹ̀ fún ti NIN ìyẹn NIN eh, ọ̀gá wọn Isa Pantani àbí ah. Ah, Isa ṣá ìyẹn mínísítà ó ti sọ fún wọn pé ìjọ tí àwọn àgbégbègbèlè tẹ̀nira ìlú fóònù yìí ó sì dúró ṣùgbọ́n àwọn tí wọn àti ìforúkọlẹ̀ rárá rárá rárá mm. ìpè tí yín di February so ẹ fọkàn balẹ̀ ṣùgbọ́n tọ́jú pọ́lẹ́ di February nine February nine náà pé o February nine bóyá ọ̀sẹ̀ méjì ẹ̀ mẹ́ta sígbà tá a wà yìí ni a ní ká mẹ́nu bá kéékèèkágé kéékèèké nítorí àkókò wa ni wọ́n wá ti sọ pé wọ́n irú iléeṣẹ́ wọn làbújá ń sin lápapọ̀ ìyẹn ti National Identity Management Commission wọ́n ti ti pa wọ́n wá dá ẹyọ kan náà tán wá dá bí ogún twenty sílẹ̀ sẹ́ńtà gbogbo bí tẹ̀sí lè lọ láti lọ fi orúkọ yín sílẹ̀ kẹ́lẹ̀ gba nọ́mbà tuntun kì í ṣe lábùjá nìkan a rí kà pé àwọn ìpínlẹ̀ míì náà bí ìpínlẹ̀ èkó ń sìn táwa wà wọ́n ti tàn kálẹ̀ káàkiri fúnikàlùkù láti lọ fi orúkọ sílẹ̀ ẹ̀yin tẹ́ ń tàtẹ̀jíṣẹ́ pé ẹ bá a sọ̀rọ̀ ká máa ṣe kinní kan ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ìjọ ti gbégbèsè báyìí wọ́n ti gbọ́ ọlọ́run agbọ́ wọ́n dẹ̀ ti gbọ́ báyìí ẹ wá ìjọ tó fẹ́ fún yín létí lẹ́ẹ̀kan nọ́mbà tí a pè fún yín ti stúdíò ni ẹ lè pè wọlé bí a ṣe ń ṣètò lọ́wọ́ ṣùgbọ́n ìkẹta tá a fi sílẹ̀ àtẹ̀jíṣẹ́ nìkan ni ẹ má pè ẹ tẹ́ ń pè tí wọ́n gbé kí ṣe pé bóyá wọ́n wọ́n ṣàfojúdi àbí wọ́n kàyékún kì í ṣe nǹkan tí kì í ṣe nọ́mbà tí wọ́n lè gbé ẹ kàn tẹ àtẹ̀jíṣẹ́ yín sí orí nọ́mbà náà ẹ tẹ bá ti tàtẹ̀jíṣẹ́ yín a máa kà á ìyẹn ṣe nǹkan tó lẹ́ tẹ̀lé béèrè fún àmì tẹ́ sọ à ń sọ tàbá wá sí orí afẹ́fẹ́ ẹ̀yẹ bẹ́ẹ̀ ní abala yẹn ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ Uganda a analysis àbí àyẹ̀wò a yẹ́bẹ́yẹ́bẹ́ díẹ̀ tẹ́lá gbàgbé lọ́sẹ̀ tó kọjá ẹ̀rọ alátagbà ààrẹ orílẹ̀-èdè tó wà ń bẹ̀ ó fagilé ó ní kò sáyè fẹnikẹ́ni láti lò ṣùgbọ́n ìròyìn tó wá kàn wá lọ́wọ́ kó tó di pa bọ́ sórí afẹ́fẹ́ báyìí ó ní pé ẹni tó náà ló díje dupò ààrẹ orílẹ̀-èdè náà ìyẹn Bobby Wine nígbà mo kọ́kọ́ gbọ́ mọ́tò rẹ̀ wọ́n fẹ́ pín wáìnì fún gbogbo wáìnì ọ̀rọ̀ dáadáa pẹ̀lẹ́rìn ní twenty twenty ni a ti ṣàdúrà pọ̀dún àyàbò àṣà àgbọ̀dọ̀ máa mú wáìnì ni ẹ̀hẹ́n lọ́ba sọ pé àwọn làárẹ̀ wọ́n bá polongo pé àwọn ti di ààrẹ wọ́n kéde pé àwọn ti di ààrẹ ẹjọ́ ń torí ọlọ́run ìbéèrè kìíní tá a fẹ́ ká jọ jíròrò lé lórí kákọ̀wọ́ lọ́jọ́ orí òun àti ààrẹ síra wọn káwọn ń pa òfin orílẹ̀-èdè náà ó di méjì ká tún wá wo ti ètò ìdìbò wo ẹ̀tọ́ wo ló ní láti polongo ara rẹ̀ pé òun ti wọlé ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ láti ìkẹyìn tẹ̀sán tẹ bá rántí nígbà election ti nàìjíríà tá a ṣe ní ọdún 1993 june 12 gbogbo ala rántí lẹ́yìn ìgbà tá a dìbò tán ni wọ́n sọ wípé bàbá wa pé kò sáyè fún ìbò yẹn kò lè wọlé yẹn Babangida ń gbà yẹn ṣùgbọ́n tẹ bá wò náà lára àwọn kan gbà yẹn Eh, wọ́n tún sọ wípé eh, kí ni ìdí tí àwọn bàbá wa tán ti dolóògbé báyìí late eh, Abíọ́lá pé kí ló tí wọ́n ṣe sọ wípé àwọn ti di ààrẹ bó tilẹ̀ jẹ́ wípé àjọ tó wà ní àkóso ààbò wọn ò tí fún ara wọn sọ síta wípé nǹkan báyìí ni èsì nǹkan tó ń ṣe tẹ́ bá dẹ̀ wò náà implication ẹ̀ gẹ́gẹ́ bí àwọn òyìnbó ṣe máa sọ ni wípé kò lẹ́tọ̀ọ́ lẹ́yìn ìdìbò kó jẹ́ pé ẹni tó bóyá ó wọlé ni o bóyá ó wọlé ni o kò fún ààrẹ sọ wípé ìwọ ni ààrẹ until tí àwọn tó wà ní alákòóso àwọn tó jẹ́ alákòóso fún ètò ìbò yẹn sọ bẹ́ẹ̀ tẹ́ bá dẹ̀ wò náà irú nǹkan bẹ́ẹ̀ yẹn báyìí ló ti ṣẹlẹ̀ nísìn kì í ṣe Uganda nìkan ti ṣẹlẹ̀ ní àwọn ìlú kọ̀ọ̀kan tó jẹ́ pé wọ́n ti sọ wípé kò ń ṣe nǹkan tó wà democratic tẹ́ bá tún wò náà ní ilẹ̀ US tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dìbò tán náà ara ìgbésẹ̀ tí bó tilẹ̀ jẹ́ pé òun ò sọ wípé òun ti di ààrẹ mm. òun sọ wípé òun ò faramọ́ ètò ìdìbò ni so mo mọ̀ wípé eh, tá a bá wo ìlànà ìlú yẹn èyí tá à ń pè ní constitution wọn kò lè fara mọ́ nǹkan tó wà tó jọ mọ́ bẹ́ẹ̀ ó dẹ̀ lè jẹ́ wípé ìgbésẹ̀ tí ẹni yìí tó ti gbé báyìí ó lè fa wàhálà nínú yìí tẹ́bọ́dẹ̀ bàbá tó tọ́jọ́ ń du ipò yìí gan mm. bàbá yẹn ti dàgbà débi pa àwọn ìsọ pé aṣọ ah, yẹ káwọn ará Uganda tún dìbò fún ẹni yìí bọ́sẹ̀ mọ̀ gbogbo ìlú ló mọ̀ ìwọ bòmí. ẹ jẹ́ ká tó wá Babátúndé ń fẹ́ kó wò láti apá bòmíì nígbà tí ọ̀rọ̀ wáyé báyìí ń sìn gẹ́gẹ́ bí adé tó ń sọ ni pé ó lè dá wàhálà lẹ̀ nílùú nígbà tó ti wá gbé báyìí sìn àti ìrìkà pọ́n ti lọ gbé o àti ìrìkà bẹ́ẹ̀ kí ni àgbàlagbà bàbá ti bí ọ̀dọ́ lélẹ̀ ẹgbẹ́ gẹ́gẹ́ bí ọ̀dọ́ ọmọkùnrin yìí hmm. ń kọrin ni ó máa ń kọrin nígbà kan bàbá yìí ni ó ti pé ọmọ ọdún mẹ́tàdínlọ́gọ́rin nígbà tí bàbá yìí jẹ ààrẹ lọ́dún tó ọkọ̀ wọlé lọ́dún 1986. báwo sọ mẹ́tàdínlọ́gọ́rin fáwọn ọ̀hún seventy six years nígbà tí bàbá yìí di ààrẹ lọ́dún 1986 ìgbà yìí ọmọ arákùnrin yìí tá à ń sọ yìí wọ́n sì wà lọ́dọ̀ lọ́mọ mm, kékeré. àwa rò pé ọmọdé tó jọ̀dọ̀ mm. àwọn èèyàn òdìbò torí nǹkan tí bàbá yìí fi la ọmọ arákùnrin yìí mm. bàbá yìí ní ìdá fifty kí náà pè náà wọ́n pè ní fifty fifty four percent ló fi la ọmọ bẹ́ẹ̀ náà rí ní thirty four percent. ní november ní awuyewuye náà ti ń ṣẹlẹ̀ tó gbẹ̀yàn tó tó bóyá bíi forty five níye ni wọ́n pàdánù náà ẹ̀mí wọn hmm. lákòókò ìgbà tó ọmọkùnrin yìí ń ṣe hmm. tó ń ṣe ìpolongo tó gbogbo nǹkan tó ń lọ́jà báwo ni wọ́n pe ẹni tó jọ̀dọ̀ láì fi jàgídíjàdàn ẹ̀yin aráàlú náà ó yẹ kán wò pé ọ̀dọ́ lélẹ̀ bóyá wà kán wá wà lára nǹkan tó wò náà mọ̀ lára rẹ̀ tó bóyá àwọn olè dìbò fún hmm. torí wàá báyìí ìgbà ẹlẹ́ẹ̀kẹfà ni. ìgbà ẹlẹ́ẹ̀kẹfà àti sọ́tẹ́lẹ̀ náà pé báyé ṣe ń lu wa ẹ̀lùwọ̀ bò mí. nílẹ̀ aláwọ̀ dúdú ó wọ́pọ̀ ráfẹ́ fi sọ bí gba bàbá wa Mandela àwòkọ́ṣe àwọn kan tá ń pè ní àwòkọ́ṣe ni bàbá ìṣe ò sọ pé bóyá àwọn kan tóun ti là kọjá ńgbà tóun wà ní ọgbà àtìmọ́lé ó ṣèjọba lẹ́ẹ̀kan ó gbé sílẹ̀ mm. fẹ́lómi láti ṣe kí ni àti ìlú àwòkọ́ṣe báyìí nílẹ̀ ní áfíríkà. àárí jonathan jonathan jonathan àárí tó yẹ pé ó fojú wi náà ní nǹkan bẹ́ẹ̀ eh, eh, eh. tó wàá sọ tí ò gbé à èmi ti mi mo fojú wọn tábà ń ka iye àwọn Uganda ni o Liberia ni o a máa wá àkókò mm. ah, gbà táwọn yìí gbòmìnira nira olè nàìjíríà àtẹ̀tí ò lórí sọ́kè nàìjíríà àti kò àti ìgbà mẹ́ta sáà mẹ́ta sáà mẹ́ta àwa wo káwa wọn tó wà lò ìgbẹ́ mẹ́fà. ìgbẹ́ mẹ́fà ọjọ́ eh, orí náà tó wà lọ. àwọn kankan àwọn kankan tí wọ́n jọ wọn àwọn kankan ní nàìjíríà gbìyànjú àwọn èèyàn ò fara mọ́ eh. wọn ní rárá kò lè bọ́ ẹ eh, bọ́ òun náà láti sọ wípé nílùú wọn mm. èmi ò tọ́jú ẹ̀gbẹ́ náà yàtọ̀ sí Uganda àwọn ilẹ̀ Áfíríkà kan wà tẹ́ pé wọ́n ti máa ń jẹ́ pé ẹ wo gba lára alẹ́ wọn kan náà tán tán yẹ kúrò lóyún by fire by force ni wọ́n fi tì wọ́n dànù. Egypt náà tán fi tì wọ́n dànù wọ́n ti máa ń fẹ́ pẹ́ jù wọ́n fẹ́ fi àyè lẹ̀ mm. adébádé ṣe wo democracy ni nǹkan tá à ń practice kó mm. ti kúrò nínú táwọn èèyàn sọ pé ṣé democracy ni àbí monarchy <laughs> tó yẹ pé oyè ìdílé dẹ̀ ní tọ́ọ̀dà ní fẹ́ẹ́ kúrò bẹ́ẹ̀ ẹ tó ń tà sọ náà nìyẹn pé ṣe pé gbogbo ń ṣe ní Uganda àbí gbòmìtàn ti ṣe tá a bá gbàgbé nínú ìtàn gẹ́gẹ́ bí ta kà náà tó ṣẹlẹ̀ nílẹ̀ Amẹ́ríkà náà rí kó tó padà sí ojú kò pé oyè gbà báyìí ló máa lò ní àfikún títí bàbá wa MK Abiola gbà tó kéde ara ẹ̀ pé òun ló wọlé gbogbo èèyàn mọ̀ pé òun ló wọlé wọ́n dá dúró ní torí ọ̀kan ti ní èsì ìdánwò lọ́wọ́ hmm. èsì ìbò lọ́wọ́ ṣùgbọ́n àjọ tó ń ṣe ètò òbò ló yẹ pé láti kéde ṣùgbọ́n bàbá ìdúró fún ọdún kan kó tó wá kéde ààrẹ o. ẹ bó ti bó ti lè dúró fún ọdún kan kò yẹ kó rí bẹ́ẹ̀ lọ rí bẹ́ẹ̀ ṣùgbọ́n wá kéde ẹ pé wá ẹ náà pé kò yẹ kó rí bẹ́ẹ̀ à ń fìdí ẹ̀ múlẹ̀ náà ni torí àkànmá ni a ó ṣe máa fi Uganda wé Nàìjíríà. àwọn tí ẹ ní sọnù dọ́dún kan kó tó olùfọ́ tó sọ ẹ náà wàràwàrà ló fi ṣe mm. bóyá tó rojọ́ dọ̀ mm. ìyẹn ẹ̀kan ìkejì nígbà tí bàbá wa kéde ààrẹ ẹ̀yin náà mọ tó tẹ̀yìn ẹ̀ jáde pẹ̀lú gbogbo ariwo tó ń fà tó ń ṣe gbogbo ẹ̀ gbẹ̀yìngbẹ̀yìn bàbá yìí ṣọ́pẹ́ price sínú eh, ibi tí wọ́n fi wọ́n sí pé political kéré ni kó má jẹ́ bàbá wa tó wà lórí oyè ẹ̀sìn Muhammadu Buhari tó dìde tó ní pé ó yẹ ká pọ́n wọlé ló kẹ́sẹ̀ gbà wọ́n wọlé gẹ́gẹ́ bí ààrẹ ìgbà kan rí hmm. lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ jẹ́ ká mú ẹnu kúrò lórí yẹn káyà bàrà lọ sí ti ọ̀rọ̀ ti. Eh, eh, kí náà ṣe ń pè náà ti ṣé ti eh, àwọn ológun ní ọjọ́ Friday tó kọjá òní fifteen gbogbo January fifteen náà máa ń ṣe àyájọ́ àwòrán tí àwọn ológun ìbéèrè tí mo fẹ́ ká kábi àwọn aráalé káwa náà dẹnu kọ ká gbìyànjú láti ṣàlàyé ẹni pé kí ni àǹfààní tí kinní yìí mú wa. Hmm. lára àǹfààní kan ni. Mm tẹ bá rántí à ń sọ wípé tẹ bá wo national anthem wa gan tá n kà fún orílẹ̀-èdè wa à ń sọ wípé à ń ṣe ìrántí àwọn tó ti lọ tán dẹ̀ ti jà takuntakun fún orílẹ̀-èdè nàìjíríà tán ti ṣe ohun ribiribi fún orílẹ̀-èdè nàìjíríà tábàdẹ̀ tí ń kà kì í ṣe torí pé àwọn tó ti kú nìkan àwọn kan wà láyé tán yìí tó ti dàgbà gan mm. tó yẹ pé tábà ń ka kínní ó yẹ ká máa rántí pé wọ́n ti pay the price fún orílẹ̀-èdè yìí láti tẹ̀síwájú nǹkan tí kínní dúró fún ni ó tún wá dúró fún wípé ṣe rí gbogbo àwọn tí wọ́n ti jà takuntakun fún nàìjíríà yìí àbí tí wọ́n ti serve under uh, security mm. um, apparatus orílẹ̀-èdè nàìjíríà eh. yìí ó yẹ kí a máa ṣe ìrántí wọn pàápàá jùlọ àwọn tó wà láyé ká máa ṣe ìrántí àwọn tó kú nìkan kọ́ hmm. ṣùgbọ́n àwọn tó wà láyé ká máa ṣe ìrántí fún wọn wípé à fún nǹkan tẹ́ ti ṣe fún orílẹ̀-èdè nàìjíríà yìí o nǹkan báyìí ló yẹ ká fún yín o eh, eh, eh, ẹ̀tọ́ báyìí lẹ dán ló ṣe wà láyé ká fún yín o kì í ṣe tẹ́ bá bẹ̀ tù wò ẹ̀mí tù wò ọ̀tọ̀ wà láyé yẹn ṣé bí ìyẹn ti jẹ ààrẹ rí àti láti jẹ mínísítà rí kì í ṣe àwọn tó ti jẹ ààrẹ rí tẹ́lẹ̀ wọ́n ká máa là á mílítírì là ń sọ àwọn fẹ́ pé bóyá gba ogun ni o mm. bóyá nǹkan kan ṣe àwọn tó ń dáàbò bò wá àwọn tó ń jà fún wa mm. àwọn tó ń lọ sí ìlú míì láti lọ fẹ̀mí wọn lílẹ̀ torí mm. pé wọ́n fẹ́ kí ìrẹ́pọ̀ eh, àti àlàáfíà wà mm. lórílẹ̀‐èdè kó lè má jẹ́ orílẹ̀‐èdè nàìjíríà bọ̀ tẹ́bàdì àwọn kan wọ́n ń pè wọ́n ní UN peacekeeping eh, force àwọn tó bá àwọn tó rán wá láti ọ̀dọ̀ wa ń mm. bí láti nàìjíríà lọ bá àwọn orílẹ̀‐èdè mi láti lọ ràn lọ́wọ́ ẹlòmí ò padà wálé ìrántí wọn ó yẹ kí a máa ṣe tẹ́bàdì tún wò ní kò pẹ́ ó dà pé bíi ọjọ́ méjì sí ọjọ́ tí wọ́n ṣe eh, kíní àjọ̀dún yìí a rí wípé àwọn kan tá à ń pè ní ex-service men àwọn old soldiers mm. eh, bóyá police ni o mm. bóyá military ni o wọ́n jáde wọ́n wá fi ẹ̀dùn ọkàn wọn pé tẹ́ńsọ̀ wọn wọn ti sàn mm. ipe ibi táwọn wà náà làwọn yìí wà wọn ò tọ́jú àwọn tẹ́bẹ́dẹ̀ wò nínú àwòrán ta rí nínú tẹlifíṣàn wa ẹ rí pé gbogbo wọn ti dàgbà kò sí nǹkan tó lè ṣe mọ́ àwọn tó dẹ̀ ti tó ti ṣe ohun ribiribi fún orílẹ̀-èdè nàìjíríà tá a máa ń ṣe remembrance day yìí ó yẹ ká máa rántí wọn kò dé yẹ kó jẹ́ pé a máa fi ẹ̀tọ́ wọn dùn wọ́n títí di ìgbà yìí kò bójúmu rárá àwọn aláṣẹ wa àwọn tó ń ṣe òfin wa ó jẹ́ pé nǹkan tí wọ́n ní láti mójútó ni tẹ́ bá ṣe ń ṣe remembrance àwọn tó ti kú ẹ máa rántí àwọn tó ti jà fún orílẹ̀-èdè nàìjíríà tó wà ní tẹ bá rántí a sọ wípé nígbà tí bàbá wa Akínwùmí tó ṣe fúláàgì nàìjíríà gbà yẹn wọ́n ní wọ́n ti gbàgbé wọn àwọn dẹ̀ ni wọ́n ṣe fúláàgì wa táwọn olè tẹ bá rántí pé ọ̀gbẹ́ni kan ló gbé jáde ló lọ ó kàn lọ sílùú Ìbàdàn ni pé ah, ẹni tó ṣe fúláàgì mo fẹ́ mọ history ó lọ nígbà tó ṣe ń tábìlọ rí pé state tí bàbá wa kò bójú mu lọ́yẹ̀ṣẹ̀ wa padà lọ́wọ́ á ṣe àwọn nǹkan kan mm. fún kò yẹ kó máa jẹ́ tàbí kó jẹ́ pé táwọn tó ti ṣe nǹkan dáadáa fórílẹ̀-èdè tán má ti kú tán láì ṣe màmá rántí wọn kò dáa rárá. kẹ́ni. ṣe àwọn míì nínú àwọn yìí gan ẹlòmíì wà pé ó wà nípò àìlera látàrí àwọn ìdòwò. ọgbẹ́ wọn ti gé lẹ́sẹ̀. wọ́n ti gé lẹ́sẹ̀ ni hmm. wọ́n ti gé lápá ni àwọn yìí náà wọ́n nílò ìtọ́jú ìgbọ́n báyìí tó yẹ pé kò rí owó àjẹmọ́nú gan gbà lásìkò bóòlù ṣe fẹ́ ṣètọ́jú àìlera rẹ̀ hmm. àwọn òbí yìí náà ló yẹ kí ìjọba òkèèyàn kọ́kọ́ sọ pé wọ́n ṣe ayẹyẹ wọ́n rí àwọn opó wọn náà àwọn náà láwọn mm-hmm. lọ́wọ́ opó tó fi sílẹ̀ mm-hmm. wọ́n lọ́wọ́ pé ọmọ mi ń gbà tí wọ́n fọmọ sílẹ̀ wọ́n fi ìyàwó sílẹ̀ mm-hmm. ìgbà tó mò bá rí ẹni tó máa tọ́jú ẹ̀ àgbò ṣe kan àwọn náà lẹ́wà sọ pé wọ́n wọ́n ló láwọn ọmọ kan mm. báwọn ọjà eh. olóró lọ́wọ́ wọn mm. tẹ́ pé bí báyìí báyìí náà ti rí mm. nígbà mi kan bá sọ pé wọ́n lọ ṣe kinní kan bìkan wọ́n ní ń kà ibo náà ti rí ru ọta bàbá yìí wọ́n á ṣe ìwádìí dẹ̀ wọ́n á ní àbí báyìí eh, náà àwọn nǹkan báyìí náà ló tún dá sílẹ̀ fún ètò ààbò orílẹ̀ nígbà táwọn sọ pé wọ́n ní àǹfààní láti rí àwọn nǹkan tó jẹ́ oúnjẹ olóró láti lò láwọn ibi tó ti rí àgbẹ̀ ìjọba kan fún ojú wa. a fẹ́ fi ẹ jẹ́ ká fi abala yìí sí ìwé gbọ́ àdìsá láì kúrò lórí ọ̀rọ̀ ti àwọn armed forces day tí wọ́n ṣe ní ọjọ́ friday tó kọjá àní kúrò lẹ́nu ẹ̀ àní dẹ́nu dúró lẹ́nu ẹ̀ láì fi ẹnu káfẹ́nu bá ní ṣókí lọ́sẹ̀ tó kọjá iná ni reverend kuka tó jẹ́ bishop catholic church diocese ti sokoto àti Obi Peter Obi yẹn ó jẹ́ fúgbà kan jẹ́ gómìnà ìpínlẹ̀ eh, Anambra àbí àti bàbá wa bàbá Ahmed tó jẹ́ eh, dókítà dókítà Akib Ahmed eh, tó jẹ́ láwárà ti òkè ọ̀yà náà àrẹwà náà náà tí wọ́n fẹnu tó ń sọ nípa ipò tó léde Nàìjíríà wà wọ́n tẹ̀ sọ débi pé àwọn kan ní tí civil war pé ó lóun bá kan sọ̀rọ̀ hmm. nínú àwọn alẹ́nu lọ́rọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà pé tí civil war bá tó bá yọjú nísìn òun á jà ní ìhà ti àwọn tí wọ́n ní kí nàìjíríà pín <laughs> ara nǹkan tí wọ́n wò náà ni ti armed forces day tá a sọ yìí àti bàbá wa kíkún mi tí bá sọ pé bàbá kíkún mi àná mi ló jẹ́ ṣe máa gbà mí gbọ́ hmm. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi gidi pé school daughter mi. Hmm ọmọ bàbá yìí ló fẹ́ ìkànnà ọmọ bàbá yìí òun ló fẹ́ bẹ́ẹ̀ ni Ìbàdàn náà ń gbé kò sígbà tán kì í ṣe lọ sọ́dọ̀ bàbá yìí ṣùgbọ́n tá à ń sọ náà ni pé n tó mú àwọn òbí gbà tí òbí sọ̀rọ̀ tí kúka sọ̀rọ̀ tí Dr. Baba Ahmed sọ̀rọ̀ ní secretary àbí media assistant ààrẹ ló bá ní ìsọkúsọ náà sọ tó di pé àwọn kan ní kí bàbá kó fi ṣòkòtò lẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣe mọ̀ pé ní àsìkò tá a wà yìí mm. lóòótọ́ àwọn nǹkan tá a bá máa sọ a ní láti jẹ́ kó jẹ́ pé nǹkan tó máa so wá pọ̀ ni kò ṣe nǹkan tó máa so wá ká ṣùgbọ́n wọ́n ní wisdom is profitable ṣẹ̀rí ń gbà mí torí àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ látàrí ọ̀rọ̀ tá a sọ ó lè ignite wàhálà lórílẹ̀‐èdè tá a bá dẹ̀ tún wò náà ọ̀rọ̀ sísọ yẹ torí pé a wò nípò pé àgbà ni wọ́n hmm. tó máa ma ṣe ìgbékalẹ̀ ọ̀rọ̀ ó yẹ kí wisdom yẹn kó back ẹ̀ up ṣùgbọ́n wọn gbọ́dọ̀ máa sọ òótọ́ torí òótọ́ wà nínú ọ̀rọ̀ tó ń sọ àgbékalẹ̀ ní lókùdíẹ̀ pàtó tó fi ń sọ wípé àtẹ́bá ló ń sọ nǹkan báyìí hmm ẹ máa máa bẹ̀rẹ̀ sí ni máa wú àwọn nǹkan tí ò da jáde ni ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ ni ká máa sọ ìjọba ni kó máa wò wípé gbogbo ìgbà tí wọ́n bá ti sọ nǹkan hmm. àwọn ní láti gbé ìjà kalẹ̀ ó yẹ kó kọ́ wo ọ̀rọ̀ yẹn kó wá mú ètò ṣe é múlò nínú ẹ̀ kọ́ ní à wọ́n dẹ̀ ti sọ nǹkan ẹ jẹ́ ká kíyèsára fún ọ̀rọ̀ yìí kí nǹkan tá à ń rò kó má bàa lè ṣẹlẹ̀ nǹkan tó yẹ kí ìjọba ṣe nìyẹn ní ṣókí ṣó o ní àfikún. gbogbo nǹkan tó ti ẹ̀sìn pọ́tẹ̀ fi kan bàbá bàbá wa wọ́n ní àwọn òpè fún ogun lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n kàn sọ pé àwọn nǹkan tí ogun abẹ́lé ti dá sílẹ̀. Hmm. kò gbọ́dọ̀ tún ṣẹlẹ̀ mọ́ kò gbọ́dọ̀ tún ṣẹlẹ̀ tẹ́lẹ̀ àti tọ̀pọ̀ tí ó ṣe wà lára bẹ́ẹ̀ ni yàrá lẹ́dà wípé àníri jù báyìí lọ ní abala títa gbéyẹ̀wò níbí báyìí ṣùgbọ́n lára nǹkan tí kókà àti àmì àwọn tí wọ́n sọ̀rọ̀ kúkà àti obi àti Dr. Ahmed tó sọ bàbá Ahmed tó sọ ní pé orílẹ̀-èdè nàìjíríà àwọn tó ń ṣe adarí wa lọ́wọ́lọ́wọ́ báyìí ó dàbí ẹni tó ti wa móòlù ẹ̀ tó ti kó kúrò lóde wọ́n hmm. tún padà sídìí móòlù ẹ̀ ní hmm. wíwà ni ó ní wọ́n ní àìdíà ọgbọ́n tuntun láti tu ọkọ̀ orílẹ̀-èdè nàìjíríà ó tún wá sọ lára tó ti sọ náà ni pé ìkan lára wọn ó sọ ipe lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí àwọn tí wọ́n ń darí wa ipe ara wọn nìkan ni wọ́n mọ̀ wọn ò mọ̀ ti aráàlú wọn àtún wá ṣetán láti gba ìmọ̀ràn ẹlòmíràn mọ́ tiwọn mm. gẹ́gẹ́ bí nǹkan tó sọ pé àwọn bàbá ọ̀tọ̀ ọ̀rọ̀ wà nǹkan tí àwọn aráàlú sọ pé ó ṣeé ṣe pé jẹ́ pé àgbékalẹ̀ ló kù díẹ̀ káàtó ẹni tó wá tún gbómi ìjà kaná pẹ̀lú wọn náà ó ti fi hàn yín pé òun gan wọn àṣetán láti gba ìmọ̀ràn àgbà wọlé ẹ kíyẹn jẹ́ ti ẹ̀yin aráalé láti tún yẹ̀wò síwájú ju bí àṣesọ ní abala tá a wà yìí afẹ́nilẹ̀ agbára tá a bá padà dé ohun tá à ń gbéyẹ̀wò àlejò wa rẹ̀ fẹ́ máa kọ́ wọ́ọ́rìn wọlé ẹ máa bá wa bọ̀ ká ń tẹ̀síwájú.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 tó yẹ ká gbé ọ̀rọ̀ ìlera wa gbà ẹ̀rọ tá a fẹ́ gbéyàwó lónìí ó dá lórí kan tí à ń jẹ wọ́n ní pé inú bíbélì wọ́n ní tí ó ti inú wa jáde ló sọ wá dá láìmọ́ kì í ṣe ohun tó ti ọwọ́ wa láti ta wọnú ló sọ wá dá láìmọ́ tòwó lọ́tọ̀ ti ìlérò ti ìlera èmi ò rò pé ó rí bẹ́ẹ̀ nítorí pé méjèèjì náà ló ṣe pàtàkì bá a ṣe ń bọ́ ara náà ní ká máa bọ́ ẹ̀mí bí wọ́n ṣe kọ́ wa nílé ìjọsìn a gbé àlejò pàtàkì wá sórí ètò lónìí a ní àjọ máa kọ́ wọ́rìn ni àwọn ni dókítà tó mọ̀ nípa ọ̀rọ̀ ẹranko àti tó ń jẹ ẹ tí à ń jẹ bẹ́ẹ̀ ni àwọn ni Dr. G.O. Adams wọ́n vet doctor ohun tí a fẹ́ gbéyàwó lónìí ló dá lórí kí ni ojúṣe àwọn dókítà yìí ní ọ̀rọ̀ ọ̀dún nípa ti ẹran tá à tó ń jáde ní ti abatoa wa ẹ̀yẹ níbi tí wọ́n ti ń pa ẹran tó ti ń ṣe ojúṣe wọn níbẹ̀ pàápàá jùlọ ní ibi tí àwa wà tá a fi kalẹ̀ sí ní ìpínlẹ̀ èkó ìyẹn ti oko ọba èyí dàbí pé ẹ̀ ló fẹ́rẹ̀ kó tóbi jù tí tá bá fẹ́ sọ àsọdùn ọ̀rọ̀ ìyẹn ni ti oko ọba bàbá wa bá wa kí àwọn ará lé kẹ́hìn dárúkọ fún wọn lẹ́kùnrẹ́rẹ́ torí àwọn kẹ́hìn dárúkọ dr g ẹ̀hẹ́ bá a sọ fún wọn lẹ́kùnrẹ́rẹ́. Hmm. ẹ ṣe gbogbo aráalé ẹ kú dédé wòye orúkọ tèmi ni dr ganiyu ọmọtọṣọ adams veterinary doctor ni mí wọ́n ṣe sọ mo sì bá ìjọba ṣiṣẹ́ ṣùgbọ́n mo ti fẹ̀yìntì báyìí ẹ ṣé púpọ̀ bàbá wa ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ béèrè báyìí ká kọ́ kí n kọ́jú látọ̀dọ̀ mi àbí adétúnú wa kọ́jú látọ̀dọ̀ tiẹ̀ <laughs> ṣé wàá kọ́jú. ẹ jẹ́ kọ́ kọ́jú sí wọn. ẹ tẹ́ bá wo gẹ́gẹ́ bí nǹkan ta sọ wípé abá tí ọ̀ tèkó ń bí tí ó kọ́ bá òun ló tóbi jù mo ti rí àwọn nǹkan kan díẹ̀díẹ̀ ní àwọn ìgbà kan tí mo ti lọ síbẹ̀ tí mo rò wípé kò lẹ́tọ̀ọ́ kó máa ṣẹlẹ̀ níbẹ̀ torí gẹ́gẹ́ bá yẹ sọ hygiene ni nǹkan tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ hmm. ipa wo ni ẹ lérò wípé ó yẹ kí ìjọba èkó ìjọba èkó gangan ni mo fẹ́ tẹnu mọ́ báyìí torí pé agbègbè wọn ìtòsí wọn ní gbogbo nǹkan báyìí ti ń ṣẹlẹ̀ àkọ́kọ́ bẹ̀rẹ̀ láti iṣẹ́ wọn hmm. àwọn nǹkan bíi àìmọ́ tó tó níbẹ̀ àti wípé tí wọ́n bá pa ẹran ṣe rí àwọn eṣinṣin tó máa ń tó máa ń kájọ ní ibi tó ti ń pa ẹran yìí ó ṣe bẹ́ẹ̀ ni pé ó pọ̀ díẹ̀ àwọn nǹkan wo lẹ rò wípé ó yẹ kí wọ́n fi ṣe ohun tó yẹ káwọn tó wà níbẹ̀ máa ṣe láti jẹ́ pé pé ìmọ́tótó ó wà níbẹ̀. Hmm. ẹ ṣe olóòtú nǹkan tó ṣẹlẹ̀ ni pé abattoir yẹn gbà tó ń dálẹ̀ basically wípé ó ní mechanized line méjì tó yẹ wọ́n máa ní ọ̀nà tìgbàlódé ní ọ̀nà tìgbàlódé ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwọn alápatà wa wọ́n ṣe ti ń pẹran tẹ́lẹ̀ hmm. tíjọba fẹ́ wá mú wọn pé kán wá sírú ibẹ̀ yẹn hmm. wọ́n gbọ́dọ̀ ṣe é ní ẹsẹẹsẹ tẹ bá ní ẹ fi agbára gèrè mú wọn kò ní rọgbọ ìdí àti ìtumọ̀ tó fi dàbí ni pé nísìn nínú abatí ọ̀nbẹ ibi tó ti ń pẹran ní orí slab ó yìí wà dẹ̀ wọ́n tún pe ibì kan náà sẹ̀mí mechanized ìyẹn wà mechanized bíi pé èyí tí wọ́n kọ́ nígbàlódé bọ̀ tó jẹ́ pé tán bá pẹran wọ́n máa gbé sórí ìpele tán máa máa fi kún gé tọ́gé lẹ́sẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n ti ṣètò yẹn but díẹ̀díẹ̀ ni gbogbo kinní gbọ́dọ̀ wáyé because èèyàn a gbọ́dọ̀ rí wípé táwọn èèyàn bá ti ń ṣe kankan tẹ wá fẹ́ mú wọn kúrò ní ibi tán ti ń ṣe tẹ́lẹ̀ yẹn pé ìgbàlódé ilẹ̀ fẹ́ kọ́ máa lò ẹ gbọ́dọ̀ ṣe lẹ́sẹẹsẹ kó máa mú gbọ́n mi sí omi ò tó wá àwọn kùdìẹ̀kùdìẹ tó ìdàbẹ̀ pé ó wà bẹ́ẹ̀ nìyẹn ìjọba sì ń gbé ìgbésẹ̀ yẹn láti ṣe gbogbo nǹkan wọ̀nyẹn. ẹ gẹ́gẹ́ bí dókítà tó nípa ọ̀rọ̀ tẹranko kí ni ojúṣe yìí ti ní ibi kábẹ̀ láti bi wọ́n kẹran wọlé ni o wọ́n fẹ́ pa ni o àwọn akán tó wà lọ tà á fáráàlú kí lójú ṣe títí yín. ẹ ṣe gẹ́gẹ́ bí dókítà ẹlẹ́ranko pàtó kókó kan tí dókítà ẹlẹ́ranko láti wà ní abatiọ́ ni pé kó rí àrídájú pé ẹran tó máa jáde ó jẹ ẹran tó dáa fún jíjẹ pé kò sí àrùn kò sí dọ̀tí ń bẹ̀ láti wá ṣe rí mójútó pé ó rí bẹ́ẹ̀ yìí ó ní àwọn ìgbésẹ̀ tí wọ́n gbọ́dọ̀ gbé bẹ́ ṣe sọ lédè òyìnbó à ń pè ní antimotem hmm. tó bá kọ́kọ́ kó màálù dé ìyẹn ni antimotem ìyẹn ni antimotem wọ́n á kọ́kọ́ yẹ̀ wọ́n wò kó tó kó wọn síbi tí wọ́n ti fẹ́ pa wọ́n kò ń ṣe ẹsẹ̀kẹsẹ̀ tán kó wọn dé ni wọ́n máa pa wọ́n. àwọn àtọ́bí ọjọ́ mélòó àbúṣe mélòó. no mm, eh, maximum six hours. maximum nìyẹn. kan tó lè pa rárá. pé kan tó lè pa standard practice. ṣó ní ó ní ìdí pàtó kan tán fi mú bẹ́ẹ̀. Eh, ẹ ó nídìí nísìnyí tó bá kó dé tí wọ́n jẹ́ kí màálù yẹn sinmi dáadáa àwọn ẹ̀jẹ̀ ara ẹ̀ àìwànú veins ẹ̀ capillaries ẹ̀ kò tí ní lọ sínú àwọn muscle ẹ̀wọ̀n kankan because ẹ̀jẹ̀ tá à ń yẹn is a good medium for bacterial growth so tó bá ìwànú muscle tán pa ẹran yẹn kò ní keep very well in terms of storage here mm, mm. kò ní keep very well mm. so that's the idea so to bá rest the whole blood the lymph awa nu àwọn vessels yẹn so to bá ma fi pa then a lè drain tọ́lọ́ lè before kọ́ tó lè máa jẹ́ kọ́ tó lè máa jẹ́ kọ́ lè máa gbé síta so wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ ṣe àyẹ̀wò yẹn antimotem tó bá di àárọ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí pa wọ́n ní bọ́n ṣe yẹ̀wò kan tó pa wọ́n yẹn ó ní àwọn àrùn tán lè rí tí wọ́n bá sì rí àrùn kankan wọ́n á pàṣẹ bẹ́ẹ̀ tó bá rí àrùn tán wò wípé ó jẹ́ gbòǹgì àrùn tí wọ́n lè jẹ́ kán pẹ́lẹ́ wọ́n á fa ẹran yẹn sáyé ọ̀tọ̀ hmm. láti ṣe àyẹ̀wò tó tọ́ náà tó bá pa tán ó ní àwọn àrùn míì náà tó tún máa jẹ jáde mm, mm. tó máa rí tó máa ṣe àyẹ̀wò ẹ̀ mm. so lórí bí àwọn àrùn yẹn wọ́n wà ní ìpele ìpele ni ó depend lé ìtàn bá rí ní ara màlúù yẹn a máa ń sọ pé nǹkan kan pé total condemnation. Hmm? tó bá pa odidi màálù kan ẹ lè condemn gbogbo ẹ̀. ó lè wáyé bẹ́ẹ̀ àrùn TB hmm. bovine TB làwa ń pè bó ń ran èèyàn hmm. tó bá rí inú màálù gbogbo màálù yẹn wọn máa condemn ẹ̀. wọn ò dẹ̀ lè rí nígbà tí wọn kọ kò dé ó dìgbà tó bá pa ó lè rí ó dìgbà tó bá kú tó bá kú eh, dé even èèyàn rí mi tó wà láàyè báyìí o ò ní expect wípé irú àrùn yìí o lè bá a nú ẹ̀ hmm. gbogbo àtọ́ bá a pa tán lọ́mọ á rí i ẹ̀yin ara ni ẹ lè bá wa dá sí ohun tí à ń gbéyẹ̀wò lónìí láti orí ojú òpó tẹ́ máa wa ní oh nine one three two one seven six eight two six tàbí oh eight one one five eight three oh two eight eight ẹ bá yí ẹ̀rọ amóhùnmáwòrán yín lè tẹ́ bá ti wọlé ẹ dárúkọ yín àti ibi tẹ́ ẹ ti pè kẹ́ wá béèrè béèrè yín ní ṣókí ẹ bàbá ajẹ́ka tẹ̀síwájú báyìí. Eh, eh, ìyẹn lábàtí ọ̀nà kan ti ìjọba aráwọn àwọn ibi tó ti ti ń pa ẹran káàkiri ǹjẹ́ bí ọ̀tọ́ fẹ́ ṣènáwó ń sìn àyílá fẹ́ gbé yẹ̀ wò ń gbọ́n bá lọ rẹ ẹran ṣé àyè wà bí ètò wà kí dókítà lọ wo ẹran màálù tí wọ́n rà fún patí kí wọ́n tó pa á. olóòtú mo rí àrídájú ní abatio pé àwọn òṣìṣẹ́ vet doctor ìjọba ó wà ń bẹ̀ abatio tá à ń wò yẹn ó ní ibi tá à ń pè ní animal market. Ah, hello hello ẹ ti bọ́ sórí ètò Ká Sálàyé kí lorúkọ yín bolẹ̀ ti pè wọlé ah, ó dà pé ìpè yẹn ti re ẹ bá tẹ̀síwájú. Mhm a pè ní animal market ibẹ̀ ni more than ninety percent trailer tó ń kó màálùú wọ Èkó yìí mm. Agége ń bẹ̀rẹ̀ náà ń já sí mm. Mm. tí àwọn èèyàn máa wá rà àbí tó máa mú láti bẹ̀ wọnú abattoir ó wà tó máa pa nísìnyí cattle market yẹn animal market àwọn òṣìṣẹ́ ètò ìjọba tó jẹ́ vet dr awolowara. hello ẹ sàn án. Ah, àwọn èèyàn máa fẹ́ béèrè béèrè o ọyọ máa tẹ̀síwájú sá. àwọn vet doctor ìjọba wà ní cattle market ìjọba bá ra màálù mm-hmm. iṣẹ́ tiwọn ni kán wò wọ́n ṣe àyẹ̀wò ẹ̀ mm-hmm. kan tó gbà kan gbé jáde mm-hmm. tó bá ní kùdìẹ̀kùdìẹ̀ nínú. ẹ ló ta. ẹ ló ẹ kásán. ẹ kásán. ẹ kásán máa. yes ma. lórí ọ̀rọ̀ ẹtẹlẹ́ran tẹ̀ ń sọ ìyàwó kan wà tó máa ń ta màálù lẹ́gbẹ̀ẹ́ títì tí ẹ dẹ̀ sọ pé náà àwọn ẹran ní bá pa pé ìlú máa ń ní ikọ́ ọ̀fẹ́ hmm. àwọn tó ń ta ẹran níbi etí ojú orin níbi muṣu níbi tó gèètì yẹn sáwọn yẹn náà ní dókítà aláyẹ̀wò tó máa máa wo àwọn ẹran ìtòrí ọ̀pọ̀ wọn náà lọ́dẹ̀ ẹ̀ pa fọ́dẹ̀ lọ ń nílé àwùfà fún ara wọn. ẹ ṣe púpọ̀ ẹ kàn dárúkọ yín fún wa àti bí tẹ́ ti pè. mrs ogunṣàfẹ́ láti mo ṣe. ẹ ṣe púpọ̀ mà mrs ogunṣàfẹ́ láti mo ṣe ẹ bàbá wa ó dà pé ẹ máa dáhùn béèrè yẹn kẹ́tọ́ tẹ̀síwájú ní tàǹdélé. iṣẹ́ rí nǹkan tí mo ní the veterinary department Lagos State Minister of Agric ló ní àṣẹ láti láísẹ̀nsì odò pípa ẹran káàkiri Lagos State bọ́ ó tọ́ ọbẹ̀ ni wípé bísínẹ́sì pípa ẹran bí ṣe sọ ó ti di bísínẹ́sì àwọn ẹlòmíràn sì fẹ́ máa gba ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí kí wọ́n má bàa ṣe nǹkan tó yẹ kán ṣe nǹkan tó bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn òun ló ń fa irú nǹkan tó ń sọ yìí mo sì tún lè sọ pẹ̀lú ìdánilójú pé òrèkóòrè ni ìjọba máa ń gbé tax force jáde irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn tó jẹ́ pé ìjọba ò láísẹ́ǹsì wọn láti máa pẹran lọ́dọ̀ wọn àbí tá a máa lù wọ́n máa ń gbé tax force tó máa ń lọ kó wọn. ó lè má wàá tí kárí bó ṣe yẹ kó kárí bó mọ̀ pé ìjọba máa ń ṣe yẹn because bí n ṣe sọ ọ̀rọ̀ abatio ibi tán ti ń pẹran ni mo lè sọ pàtó pé ìjọba ti rí i pé business ni ìjọba forms ìjọba a lot of things ló sì wà competing so the idea ni pé ìjọba fààyè gbà pé kí private person kó lóun fẹ́ dálẹ̀ bọ̀tá wa bá ìjọba. Mm tó bá fẹ́ ṣerú nǹkan bẹ́ẹ̀ wọ́n á fún ní ẹsẹẹsẹ gbogbo nǹkan tó yẹ tó máa provide tó tẹ̀lé wọ́n á sì láìsẹ́ǹsì ẹ̀ hmm. tó bá ti gbójú mọ́ but a lè má rí kí àwọn èèyàn wa bá ṣe ń sọ. Hmm. wọ́n á tún fẹ́ lu ara wọn jìbìtì ṣá. ló ń fa irú ìtàn sọ yìí ó dàbọ̀ ṣe sọ yìí wọ́n sì nírètí pé ìjọba náà wo programu yìí so wọn á lè mú dání wọn á mọ ẹ̀tọ́ tó lè ṣe ní ààyè yẹn tí ṣé kí n. ẹ wo ọ̀rọ̀ food safety torí wọn nǹkan tá à ń sọ yìí náà food safety mm. ni ẹ ti ṣàlàyé pé wọ́n láti yẹ àwọn ẹran yìí wò ṣé ẹ̀yin lérò wípé ó lẹ́tọ̀ọ́ kí àwọn èèyàn máa ra ẹran nínú ọjà tó jẹ́ pé wọ́n kàn máa ṣí sílẹ̀ wọ́n máa gbé sórí tébù lẹ́yìn tán ti yẹ̀ wò pé kò sí nǹkan kan bẹ̀ àti wá gbèdé ọjà àwa mm. sílẹ̀ ṣiṣẹ́ wa ń bọ̀ ṣe mọ̀ pé disease kan tún ti wọ̀ bẹ́ẹ̀ yẹn ṣó lẹ́tọ̀ọ́ ká máa ra ẹran ní àtàrí ìyẹn mm. ìkejì ni wípé fún ìjọba láti ensure pé food safety wà ṣe lérò wípé àwa èèyàn gan fún ara wa tó ẹ dárúkọ preservation of the mm. meat ìgbà wo ló yẹ ká preserve ẹran dà kó tó dípa sọ wípé ẹran yìí ti bàjẹ́ kò ṣe jẹ ká má fi tipa jẹ mm. ká tó wá kó àrùn mm. tó dẹ̀ jẹ́ pé àrùn yẹn ò sí lára ẹran yẹn tẹ́lẹ̀. Mm. ṣe rí ọ̀rọ̀ ẹran pípa àti títà ìyẹn ní ṣe kọ́kọ́ sọ pé ló ìpele ìpele ni àkọ́kọ́ wọn á kó màálùú wá wọn á yẹ̀ wò. títí ni láti yẹ̀ wò. wò wọ́n pa wọ́n yẹ̀ wò ó kójú wọn wọ́n sì pàṣẹ pé ó wà fit for human consumption pẹ̀lú bọ́n ṣe páàsì ẹ̀ yẹn ẹ̀tọ́ ni wípé bọ́n ṣe páàsì yẹn nìkan gbèdé ibi tán ti fẹ́ tà kí àbàwọ́n kankan míì kó má wọ̀lú náà ẹ̀ òun ló dífá fún Èkó refugees milk van oh. tí ìjọba dálẹ̀ láti máa kó àwọn ẹran yìí láti ibi tán bá pa wá sínú ọjà ọjà náà náà ti lè ta àwọn ẹran wọ̀nyẹn wọn ò gbọ́dọ̀ ta lórí odò níbi tí wọ́n ti pa wọ́n hmm. wá wá kó wá sọ́jà náà ọ̀rọ̀ ọjà ẹ jẹ́ kí n dẹ́ mo ò sí ìjọba mọ́ bọ́ nípa wípé iṣẹ́ tí ti ṣe rí ni hmm. ti ń fẹ̀yìntì hmm. ọ̀rọ̀ ọjà ó ní àṣẹ àwọn local government nínú ó sì ní bó ṣe yẹ kán ṣe ọjà kọ̀ọ̀kan hmm. kó lè bá ìgbàlódé hmm. àti ìmọ́tótó hmm. àgàgà ibi tán ti ń pẹran gbogbo ẹni mọ̀ pé ìjọba máa ń pe àkíyèsí àwọn ẹni tó yẹ kó ṣe àwọn àmójútó ìmọ́tótó wọ̀nyí gbogbo irú wípé rẹ ṣe sọ wọn tẹ ẹran sórí kínní èṣìṣì ń bẹ̀rẹ̀ sí í kùn kò ń ṣe nǹkan tó dáa tó bójú tó mọ bọ́ mo mọ̀ pé pẹ̀lú gbogbo bọ́rọ̀ ṣe ń jáde náà ìjọba ò ní jókòó wọn ní jókòó wọn á mọ gbogbo ìgbésẹ̀ tó yẹ kán ṣe because òótọ́ ni nǹkan tẹ sọ èmi náà ń lọ sójà. how many ká jẹrun tábàlà preserve ẹ̀ kó tó sọ pé àyè. ó depend lé preservative tẹ bá sọ tá bá pẹran tá gbé sínú kòrú àbí freezer ṣé wọn pé ó pẹ́ jù within a day àti àti di. in fact standard practice tó ń ṣe jọ́ tó bá pẹran yẹn ló yẹ kán jẹ ló yẹ kán jẹ ó yẹ kó kọ́kọ́ filẹ̀ kó drain tọ́ lè hmm. ní ìlú òyìnbó àbí ní àwọn ìlú adúláwọ̀ wa míì hmm. tí mo ti láǹfààní àti lọ hmm. wọ́n wá pẹran bẹ́ẹ̀ yẹn wọ́n á gbé sí chila ni ìjọ kejì wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí distribute sí àwọn ọjà. àwọn ń ṣe bẹ́ẹ̀ ní nàìjíríà. Ah, à ń ṣe bẹ́ẹ̀ ní ara ara bàbá ìbéèrè mi máa ló lọ sọ́nà méjì lákọ̀ọ́kọ́ ẹ níjọba ti rí iṣẹ́ alápatà jẹ́ kó pẹ́ alápatà tó tọ́ dókítà tó ń yẹ iṣẹ́ ẹran tí alápatà fẹ́ pa ilẹ̀ ẹran ti ní bí business ẹ̀rẹ́ ti fẹ̀yìntì nínú iṣẹ́ ìjọba nínú iṣẹ́ ilẹ̀ ti dada irú ìbéèrè wa ni pé àwọn ẹ̀sọ́ pàtó bá fẹ́ dá sílẹ̀ wọn lẹ́tọ̀ọ́ láti lọ rí ìjọba àwọn bíi mélòó wo ló dàbí ti aládàáni èmi ò ní káàní ká kó tí mẹ́ẹ̀kọ́ tó dàbí ti aládàáni àwọn bíi mélòó lẹ rò pé ó wà lẹ́kọ̀ọ́ àbí ní nàìjíríà tó dàbí ti oko ọba tó kọ́ ọba làwa lọ òun la rí ẹ̀yin tẹ̀ wà nípínlẹ̀ mìíràn náà ẹ lè kàn sí wa ní Kaftan TV pàápàá jùlọ lórí ètò Ká Sálàyé àwọn aráàlú fẹ́ mọ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ẹran ló mú ìbéèrè mi lọ ká má jẹ ẹran níjọ tá a bá pa àwọn tó ń ṣe patí àtẹwà mi tẹ máa ń pa lánàá wọn máa <laughs> pa lóko ọ̀la wọn á di níjọ yẹn náà hmm. àwọn bẹ̀rẹ̀ sí jẹ níjọ kejì ṣé àti wàá lo ewu díẹ̀ báyìí nìyẹn hmm. ìyẹn ẹ̀kan hmm. lọ́ba tí ọ̀wà lóko ọba ń bì táwa máa ń rí tá a máa ń lọ ṣòroṣòro lẹ́nu ní gan bí wọ́n ṣe ń ibi tó ti ń là á lórí orí pẹpẹ àbíkílẹ̀ pé náà ibi tó ti ń là á lẹ́nu mi ti ń ta tó ní two thousand fún mi tó ní one thousand láì tí gbèdé inú ọjà. wọ́n lọ sèé nìyẹn. wọ́n lọ sèé nìyẹn. ewu hmm. ló wà. ewu ńlá ní àwọn ọmọ kó wà ń bẹ̀ bá bẹ̀yẹ sọ tẹ́lẹ̀ mi ò mọ̀ tẹ́lẹ̀ ìdáàtẹ̀ nílò mi ò rí ẹran tó pa lóòjọ́ mọ́ tí bá dé ẹ̀rọ wà gbé sun fúnzà. <laughs> ẹni fẹ́ràn jẹun nìyẹn ní ọjọ́ kejì. Ah, ẹ̀kọ́ náà ni ẹ̀kọ́ náà kọ́ra wa lórí ètò yìí àbí wọ́n ẹ̀ṣẹ̀ gbọ́ nígbà àkọ́kọ́ ni pé njó ta bá pẹran kọ́ ló yẹ kí a bẹ̀rẹ̀ sí í jẹ mm. ṣùgbọ́n ta bá lọ ti ṣèṣì rà wálé ká mm. gbẹnu freezer ká mọ̀ jẹ ká má sì jọ náà mm. ìyẹn tí iná bá wà <laughs> ah, eh, bàbá yẹn eh, ó yẹ kí ìjọba eh. gbé gbèsè ọba jẹlá ìpolongo ni bàbá jẹ kí sọ̀rọ̀ ìpolongo àwa retí láti ṣe ìpolongo fún yín ní Kaftan TV Yorùbá tó tọ́ lórí nǹkan tẹ̀sán yìí a ṣetán láti ṣèpolongo fún yín ìpolongo òtó èmi ẹ̀ṣẹ̀ ń gbọ́ fúngbà àkọ́kọ́ òun lélẹ̀ ó dà mí lójú pé gbogbo àtàwọn ní agogo ṣé wọ́n gbọ́ rí ẹ̀wọ̀ gbọ́ rí ẹ̀wọ̀ ẹ̀dùn balógun àdìgún balógun ìsàlẹ̀ ẹ̀dùn àdìgún ṣẹ́yìn gbọ́ rí mi ìdẹ̀rọ̀ pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ara alẹ́ gan-an wọ́n gbọ́ rí mm. ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyẹn bá ṣàlàyé ìpolongo yẹn. ìdánilẹ́kọ̀ọ́ ló yẹ kó wà wọ́n sì ń ṣe because mo mọ àìmọye tí ń ṣe agbátẹrù ẹ̀ hmm. kí n tó rìtáyà hmm. fún àwọn alápatà hmm. àwọn tó ń tà ní ọjà tá à ń ṣe lórí ẹ̀ ṣùgbọ́n òyìnbó ní habits die hard average alápatà á sọ fún ẹ bí bàbá bàbá mi ṣe ń ṣe látijọ́ ni kò mú mm. mi mm. ìwọ ṣe wá dẹ́sìn tó ní kò ṣeé ṣe mọ́ tó ní kò ṣeé ṣe mm. tó rọ̀ àṣà tó rọ̀ àṣà ìkọ̀kọ̀ ni tí orí ọ̀fẹ́ kan ti ń rí pé a ní tí pé àjàkálẹ̀ àrùn kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ ná àwọn ẹran tá à jẹ nítorí bá ṣe ń ṣe a ti gbé kaná hìtì a ti sẹ́ni àti hmm. náà hmm. hmm. ìyẹn but ìyẹn náà ó ní disadvantage ẹ̀ because some protein some vitamins àti lọ àti lọ lára ẹ̀ so so bí n ṣe sọ standard practice tó bá pa ẹran bẹ́ẹ̀ ó yẹ kó ìfilẹ̀ ọjọ́ kejì the major thing blood ara ẹ àwọn fluid ara ẹ á drain hmm. totally mm. because those fluid no and the blood hmm. they might still be carrying some germs mm but to bá drain totally hmm. two things ìyẹn wà sure wípé kò fi bẹ́ẹ̀ sí germs lara. lára ẹ̀ mọ́ dẹ́rọ yẹn gan á tún lè keep tí n that is kò ní tètè bàjẹ́ hmm, hmm. because with the blood their bacteria will set in hmm. and and start proliferating yeah. so gbogbo but ìkọ̀kan eh, <laughs> náà ò ní mo sọ bá a ṣe ń ṣe ẹran wa kájú eh, oh. àwọn òyìnbó ṣe ń jẹ ẹran wọn tó dá ìṣe ẹsẹ̀ mi dànù mi kẹ̀kẹ́ yìí máa wà á ìyá táwọn àti kó a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run o bàbá wa a dúpẹ́ tá a pè ń tẹ jẹ́ àkókò bá wa ṣọ̀rẹ́ ẹ̀yìn ara lé ẹ bá lẹ́gbẹ̀rẹ̀ fara lé tí wọ́n ti ń pè mí ní agbèrè náà pé kápúrò ní ètò ẹ bá lọ́wọ́ kí àwọn ara lé. ẹ kú dédé wò ìwé dúpẹ́ tẹ ẹ pè mí ẹ ṣe gan-an àtúndì ara dúpọ̀ máa jẹ́ fún wa. àmín àmín. àwọn alápatà wa àtàjèrè náà sì máa tà. àmín. kọ́ bọ́ síjọba hmm. pẹ̀lú bó ṣe ń ṣe ètò. a fẹ́ gbé alápatà wá sórí ètò yìí ìbàjẹ́ ọ̀gá àwọn lẹ́kọ̀ọ́ ni ìbàjẹ́ tó gùn ìbàjẹ́ níbikíbi tẹ́bọ̀ kẹlẹ̀ wà ẹ kàn sí Kaftan TV ẹ lọ sórí YouTube wa ń tàṣí lọ́wọ́lọ́wọ́ ẹ máa rí wò ẹ máa rí wò ń bẹ̀ ẹ lẹ̀ tí lọ́kọ́ ẹ lè kàn sí wa lórí nọ́mbà tí à ń ṣe àfihàn lórí tẹlifíṣàn lọ́wọ́lọ́wọ́ tàbí kẹ́ ẹ pè sórí 09057012081 eléyìí la fi máa fi ṣèlọ lórí ètò ká ṣàlàyé fún ti ọjọ́ ajé tòní tó bá di dédé àkókò kan náà lọ́la àtúntẹ̀ ó máa wáyé ìyẹn ọ̀làjọ́ Tuesday ó máa wáyé ẹ darapọ̀ bóyá èyí pẹ́kẹ́ tó wọlé ẹ̀ tí ẹ gbọ́ àwọn nǹkan míì tẹ̀sọ̀ darapọ̀ kẹ́ tó tò wò bàbá wa tí wọ́n wá sórí ètò lónìí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n àyè dókítà kì í ṣe dókítà alábẹ́rẹ́ tèèyàn ẹran làwọn ń gún lábẹ́rẹ́ bẹ́ẹ̀ ni bàbá lẹ́ẹ̀kan sí adúpẹ́ púpọ̀ tá a pè yín tẹ́ jẹ́ wa ìyá lápàtà náà àrètí yín lórí ètò kéjì bá dágbére fara lé ká tó Ah, ó lágbára ọtí <laughs> kẹ́kọ̀ọ́ àmọ́ ah, tí kẹ́kọ̀ọ́ dìbò ó láyé sọ pé ká ṣàlàyé ni ká lè mọ àwọn nǹkan kan nípa gbogbo nǹkan tá a bá ń sọ hmm. hmm. eh, kẹ́dẹ̀ má gbàgbé láfitún kùnà bàbá wa sọ pé ká máa sè ẹran wa dáadáa kó jinná mo tún gbọ́ náà wípé a lè fi iyọ̀ sun ẹran hmm. tàbá ara nǹkan tí à ń kọ́ nínú gbogbo nǹkan tí à ń rí náà nìyẹn ẹ jẹ́ kí a máa ṣe ìmọ́tótó gbogbo àwa tá à ń pa ẹran tá à ń tà á ẹ hmm. jọ̀wọ́ hmm. torí ìmọ́tótó ó ń borí gbogbo àrùn. bẹ́ẹ̀ ni ẹ ṣe púpọ̀ èyí tẹ́ ń ṣènáwó náà ẹ jọ ẹ mú bínú hmm. títí ọjọ́ wẹ́ẹ̀sì náà pàdé lórí ètò Ká Sálàyé Adéjọkẹ́ ní ó kan náà. TAN TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà.